Iṣẹ́ àwọn àpọ́stẹ́lì orí kẹta. Ǹjẹ́ Pétérù òun Jòhánù jùmọ̀ ń gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà tí í ṣe wákàtí kẹsàn-án ọjọ́ wọ́n sì gbé ọkùnrin kan tí ó yára láti inú ìyá rẹ̀ wá tí wọ́n yín máa gbé kalẹ̀ ní ojoojúmọ́ ní ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí à ń pè ní dáradára láti máa ṣagbe lọ́wọ́ àwọn tí ń wọ inú tẹ́ḿpìlì lọ nígbà tí ó Pétérù òun Jòhánù bí wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì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 ní ojú kan náà ẹsẹ̀ rẹ̀ àti egungun kókósẹ̀ rẹ̀ sì bùkún ó sì ń fò sókè ó dúró ó sì bẹ̀rẹ̀ sí rìn ó sì bá wọn wọ inú tẹ́ḿpìlì lọ ó ń rìn ó sì ń fò ó sì ń yin ọlọ́run gbogbo ènìyàn sì rí ó ń rìn ó sì ń yin ọlọ́run wọ́n sì mọ̀ pé òun ni ó ti jókòó ìṣàgbé ní ẹnu ọ̀nà dáradára ti tẹ́ḿpìlì láàfin ṣe wọ́n ẹnu sì yà wọ́n gidigidi sí ohun tí ó ṣẹ̀ lára rẹ̀ bí arọ tí a mú lára láti ti di pétérì òun jòhánù mú gbogbo ènìyàn jùmọ̀ sáré ìjọ tọ̀ wọ́n lọ ní ìloro tí à ń pè ní ti sólómọ́nì ẹnu yà wọ́n gidigidi nígbà tí pétérì sì rí ó dáhùn wí fún àwọn ènìyàn pé. ẹ̀yin ènìyàn ìsírẹ́lì èéṣe tí a fi ń ṣe yín sí èyí tàbí èéṣe tí ẹ̀yin fi ń tẹjú mọ́ wa bí ẹni pé agbára tàbí ìwà mímọ́ wa ni àwa fi ṣe tí ọkùnrin yìí fi ń rìn ọlọ́run abrahamu àti ti isaki àti ti jacobu ọlọ́run àwọn bàbá wa òun ni ó ti yin jésù ọmọ rẹ̀ lógo ẹni tí ẹ̀yin ti fi lé wọn lọ́wọ́ tí ẹ̀yin sì sẹ́ níwájú pílátù nígbà tí ó ti pinnu rẹ̀ láti dá a sílẹ̀ ṣùgbọ́n ẹ̀yin sẹ́ ẹni mímọ́ àti olóòótọ́ ni ẹ̀yin sì béèrè kí a fi apànìyàn fún yín ẹ̀yin sì pa olùpilẹ̀ṣẹ̀ ìyè ẹni tí ọlọ́run sì ti jí dìde kúrò nínú òkú ẹlẹ́rìí èyí tí àwa ń ṣe àti orúkọ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú orúkọ rẹ̀ òun ni ó mú ọkùnrin yìí lára le ẹni tí ẹ̀yin rí tí ẹ sì mọ̀ àti ìgbàgbọ́ nípa rẹ̀ ni ó fún un ní dídá ara ṣáṣá yìí ní ojú gbogbo yín ǹjẹ́ nísinsìnyí ará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 àti kí ó bá lè rán Kristi tí a ti yàn fún yín àní Jésù ẹni tí ọ̀run kò lè ṣàìmá gbà títí di ìgbà ìmúpadà ohun gbogbo tí Ọlọ́run ti sọ láti ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ tí wọ́n ti ń bẹ nígbà tí ayé ti ṣẹ̀ Mósè sáà wípé Olúwa Ọlọ́run yín yóò gbé wòlíì kan dìde fún yín nínú àwọn arákùnrin yín bí èmi ó ní ẹ̀yin ó máa gbọ́ tirẹ̀ ní ohun gbogbo tí yóò máa sọ fún yín yóò sì ṣe olúkúlùkù ọkàn tí kò bá gbọ́ ti wòlíì náà òun ni a ó parun pátápátá kúrò nínú àwọn ènìyàn àní gbogbo àwọn wòlíì láti Sámúẹ́lì wá àti àwọn tí ó tẹ̀lé iye àwọn tí ó ti sọ̀rọ̀ wọ́n sọ ti ọjọ́ wọ̀nyí pẹ̀lú ẹ̀yin ni ọmọ àwọn wòlíì àti ti májẹ̀mú tí ọlọ́run ti bá àwọn baba yín dá nígbà tí ó wí fún abrahamu pé àti nínú irú ọmọ rẹ̀ ni a ti fi ìbùkún fún gbogbo ìdílé ayé nígbà tí ọlọ́run jí jésù ọmọ rẹ̀ dìde ó kọ́ rán sí yín láti bùsí fún yín nípa yíyí olúkúlùkù yín padà kúrò nínú ìwà búburú rẹ̀.